Johnson. ṣé ti jẹ́ sọ́ọ̀jà jọ ọ́lẹ̀ tẹ́lẹ̀. mi ì jẹ mi ì jẹ. ọmọ ń dájú méjì lọ yóò sí. ọrọ̀ ajé ni jàre. ọlọ́run ó ṣàánú. àmín àmín. a rí tí a ṣe. àmín àmín àmín. owó hmm, hmm. ìyá o. àṣẹ o ajé ọwà o. àmín. yà sà ọ mo ah. ti mo ti kẹta àwọn kìíní. onírà ẹ̀wọ̀n ọ̀ya lọ gbé bá àbúrò rẹ kẹyìn ọjọ́ ẹ̀kí tó dé. ìmọ̀jà o. èmi tí mo ti pè lọ jẹ́ pé lọ́ mi pè lọ kárí mo dárí ṣọ̀pọ̀ náà. èmi tí mo ti pè lọ jẹ́ pé lọ́ àwọn méjì ní ti àwọn kò lámì yọ wọn sọ́tọ̀ lórí èmi náà ní fi ń fáwọn tí ó ní ìdìbò o ti ka àti ibi tẹ́lẹ̀ o ti kó o ti kó fún eh, one forty five kan. yẹlé yẹlé o tilẹ̀kùn mọ́ rẹ̀ ń ta ni. ilẹ̀kùn ìkùlé ń kọ́. ìwọ ò tí ni. ìwọ bẹ́ẹ̀. yẹlé lọ Thank you. tẹríba. mo ń bèrè lọ́wọ́ ẹ kí ló wà ẹlẹ́nu. Ah, ẹrù mi. ìyẹn ni tó máa fi kí mi káàbọ̀ kú. <laughs> ẹ káàbọ̀ sá ẹ káàbọ̀ sá. lọ́lẹ̀. owó tó lọ gbà ni mo wá gbà. lówó ti dé. ọlọ́jọ́ pẹ́pẹ́pẹ́ làwọn ẹ̀rù kékeré owó tó lè gbà owó kékeré. àti wàá bẹ́ẹ̀ kó o. Ah, ẹ̀mí kò. ó jọ pé mo wá bá ẹ ṣeré ń bí àbí. for the count of three tó bá kó owó yẹn jáde ń sìn. One! Two! Olówó ti dé wá gba nǹkan ẹ̀. Láti láti olówó. Wọ́n ní kílẹ̀ gbẹ́ fẹ́ ṣe. Eh, jíjẹ́. ọṣí boot. báwo ni aláìsí ni nípa àbúrò ẹ. ọjọ́ ìdájẹ́ pé lọ́mí pé lọ́kàrí. mo dárí ṣọ́pọ̀ náà. do I need the uh, ambulance ní Ọláwọlé street yeah who are urgent okay okay all right. ẹ wo ẹ máa ní láti farabalẹ̀ kẹ́gbọ́n tí mo fẹ́ bá yín sọ nìyẹn. dókítà ṣe ara mi ò lè báyìí láṣẹ pé sọ situation sister mi fún mi. the main reason tí mo ṣe ní máa farabalẹ̀ láti gbà tí mo fẹ́ bá yín sọ náà ni it is because of ah tí mo ṣe pè yín. so now um, couple with the fact wípé àwọn people ni wọ́n ṣàgídí wọ́n rèébẹ̀ bóyá ó wá ṣubú fúnra ẹ o àbí wọ́n tì í tó fẹ̀yìn gbá nǹkan o her spinal cord ó ti wà affected by nsìn kẹ́ kí lẹ sọ pé ó ṣe spinal cord àbúrò mi. ó ti wà affected ó ti ní issue. mr ayele no no no no no no ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ gbọ́ mi dáadáa o spinal cord ẹ ó ní issue ni mo sọ mi sọ pé spinal cord ẹ kan o. a ó ti ṣé tí mo sọ yé yín so ẹ farabalẹ̀ ọkùnrin ní ṣó yé yín so now reason tí mo ṣe pè yín is we will need your assistance as well too. okay. i want you to go. Yeah ẹ̀ sọ̀s fowó ok ṣóyè yín tẹ bá ti mówó wá ṣóyè yín àwa máa wá swing into action again ẹ mọ̀ ń sìn pé ìgbà tẹ gbé wọn wá a ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní pẹrẹwu that's why tó fi jẹ́ pé okay this information i can give you a ti ṣe series of tests la ṣe mú eléyìí so i will want you to assist us as well too you go out there and source for money. so ìkọ́tẹ́sà um, sọ lẹ́sẹ̀ ni pé a máa exactly a máa ẹni pé spinal cord àbúrò mi kan ṣoṣo tó kú bá ti dáàdi mi kú tán spinal cord ẹ ti wà affected àná. exactly ó wà affected. ẹni pé kí n máa nà àbí eh, ẹni kí n máa nà. ẹ̀gbọ́n mi. ló sọ. má stress <laughs> ara ẹ it's been fun. gbọ́ mi ara wait, you'll be fine. Shuri, mo fẹ́ promise ẹ, and I'm promising myself. I will try every possible best. Láti wà I Ẹ̀gbọ́n mi. ẹ pẹ̀lẹ́ a máa rí yín. Ah, eh, lórí ọ̀rọ̀ tí bíyẹn náà mo ṣe wá rí yín sá. ó máa ṣe é ṣe lágbára ọ̀nà á ṣe é ṣe bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ ẹ ibi pẹlẹbẹ náà ló yẹn mú lélẹ̀ o torí mo bá excellency sọ̀rọ̀ hmm, ìgbà tí mo dẹ̀ bá wọn sọ ó ní right now òun ò fẹ́ dá sí rárá ó ní kóníkálukú lọ sí wards ẹ̀ kan lọ ṣe ti kò bá yẹ kán ṣe àwọn èèyàn yín ló máa yàn yín tó bá ti wá yàn yẹn ẹ̀ẹ́n ibẹ̀ ló ń ti máa bẹ̀rẹ̀ tó ń bọ̀ now òun ò fẹ́ support ẹnì kankan. lẹ́sì ìdílé ọ̀sẹ̀ mi náà ti try gbogbo best mi láti get attention governor ẹ̀wọ̀n hmm. fún mi látẹ̀sán. ẹ n tó ṣẹlẹ̀ náà ni mo sọ fún ẹ yẹn n tó ṣẹlẹ̀ tí kò ṣe fẹ́ rí yín òun náà ni mo sọ yẹn ìwọ lọ máa ṣiṣẹ́ ẹ lọ sórí bẹ́ẹ̀ ṣe pọ̀ tó yẹn ìwọ gbà pé ìwọ ti débẹ̀ bàpò ti débẹ̀ ibi dáadáa ló máa já sí. mo ti ẹ̀ nígbà mọ́. báwọn kẹ́ ṣe pọ̀ tó ìwọ ti débẹ̀. agbára ọlọ́run àtàtìlẹ́yìn ẹ̀yin náà báyìí kò sí wàhálà. ọlọ́run ní ká fi gbogbo ẹ̀ lé lọ́wọ́ ọlọ́run ní ká fi gbogbo ẹ̀ lé ó máa ṣe é ṣe ah, gbogbo tèmi bá ti ní kó máa ṣe ni kó ṣe ó gbọ́ mi àwọn wọ́ọ̀dù yẹn make sure kó débẹ̀ ní kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan ṣé o dọ́dọ̀ adára lẹ́gbẹ̀ẹ́. mo ti dọ́dọ̀ wọn náà. o ti lọ rí ẹ̀wà tún lọ ok kí n tún padà lọ. ṣé o gbọ́ pọ̀ mọ́ ẹ̀ bímọ tó bá wa lọ ń sìn wà wá sọ pé o gbọ́ pọ̀ mọ́ ẹ̀ bímọ ló ṣe ni kò tún wá kí kó wá yọjú sí wọn sórí tí ẹnu bá jẹ dòdò kò ní sòdòdò hmm. <laughs> hmm, ẹnu ò ní sòdòdò ẹ ṣe gọ̀sà. torí tí n bá ti ní má dọ̀wọ́ wú ah. èèyàn ń dọ́wọ́ wú ní politics ó gbọ́ mi èèyàn ń dọ́wọ́ wú àmọ́ fọkàn ara ẹ balẹ̀. my honourable ah. my honourable. mo ní pé ẹ bá mi fọwọ́ bá a. ẹsẹ̀ rẹ fọwọ́ bá a bá lò kiri sa. ẹ ṣe mi. ọ̀rẹ́ sá ẹ ṣe gan sá màá dẹ̀ màá pè é màá fún yín fìgbà sá. ìyàwó mi ń kọ́. àlàáfíà ni sá. ọ̀rọ̀ ẹ ṣe sá. ẹ kò sí wàhálà ẹ pẹ̀lẹ́. ẹ sá. ẹ ẹ mà káàbọ̀ kẹ́ ẹ pẹ̀lẹ́. Chief Bọ́lá jókòó lówó orí àtúnni. èmi mà rí o. ẹ kú àlejò. ó pàdé honourable. mo pàdé ẹ honourable. <laughs> mo jẹ́rìí yín ẹ tún ti promise eléyìí àbí ẹ tún ti fòun náà lọ́kàn balẹ̀ pé dandan ni ó máa wọlé àbí bẹ́ẹ̀ kọ́. wọ́n náà ọkọ tí mo fẹ́ tẹ́lẹ̀ kọ́ yìí o eh. mo mọ̀ yín dáadáa o ẹ kì í parọ́ o àmọ́ ṣe rí láti ìgbà tẹ́ ti wá di party chairman yìí ah, ah. irọ́ kan ó kàn ré lurọ̀ ni ó kàn ń ré wọn ni àgbàlagbà ń tẹ́ ẹ mọ̀ yìí pé kò ní ṣe é ṣe ẹ dẹ̀ sọ pé ó máa rí bẹ́ẹ̀. it is part of the process politics nìyẹn eh. politics nìyẹn ah. politics nìyẹn. àní mi máa ń ṣe mi máa ń. kí ló dé. kẹ́ ẹ má di àgbàlagbà alábùkù ni. Ah, torí ta lábùkù yẹn gbogbo olóṣèlú la lábùkù a máa ń wọ́ra wa ṣeré ni tá a bá jà àtún rẹ tá a bá ti jà àtún rẹ àfara wa kò sí permanent enemy nínú politics kò dẹ̀ sí permanent friendship a máa jà a máa fara wa mọ́ra a máa fara wa mọ́ra àtúnjà fi gbogbo yẹn lẹ̀ jẹ́ ká fi yẹn lẹ̀. èmi kàn sọ tèmi náà ni torí tó bá bójú ó máa padà bámú náà ni. mo wọ nǹkan kan tí ẹ fi sí abẹ́ kìnìún mẹ́yìn. síbò wọ́n tún ti máa ń envelope wa ìyẹn tún ti ga náà ṣàánú yín. àwọn party members ni àwọn party members la máa fún nìyẹn obìnrin. ṣó ti rí mo bó ṣe ó ti yí o. babe babe ah babe babe ah ta ló ṣe dídé ah nǹkan dé ta ló ṣe léyìí báyìí ṣé kò kí n ṣe àwọn gáyìí ta pàdé yẹn wọn gáyìí yẹn mo mọ kó nu wọn ṣe fọmọ onórébù nìyẹn. Ah, ọmọ ee eh, babe babe ta ló máa pè báyìí ta ló máa pè dídé eh. ah wàhálà lélẹ́yìí o wàhálà lélẹ́yìí o wàhálà lélẹ́yìí o ta la fẹ́ pè pèyàn pèyàn pèyàn tá a bá fẹ́ pè. mo dọ́dọ̀ ka ṣáàṣì mo fẹ́ make payment but wọn attend sí mi wọn náà wọn lè gbowó lọ́wọ́ mi. Ah, kí ló dé kí ló tó gbowó lọ́wọ́ yín. mi ò mọ but mo fẹ́ kówó fún wọn ní kọ́tẹ̀ máa bá treatment lọ lórí àbúrò mi but she said no. Ah, èló lẹ kó fún un. sherry um, mo mo rìn káàkiri mo try láti kọjú but ìwọ̀nba nǹkan tí mo rí mo tẹ̀lé kí n tẹ̀lé wa kó lẹ́ẹ̀bí náà kí n tó sáré lọ sáré mi. Um, ten thousand ni mo gada. Ah, ah, èló ni ẹ̀yin àtẹjọ sọ. wọ́n ah, ní one fifty thousand. ten thousand that of one fifty thousand that's that's absurd ó yẹ kó yé yín náà ẹ mọ condition tí àbúrò yín wà o ẹ mọ̀ o. ó yé mi mo mọ̀ ṣe bó máa ń ṣe wà kó gbọ́dọ̀ kú òun nìkan náà ni mo ní ṣe mo mọ̀ pé òun yẹn kéré but at least kí n kọ́ tí ẹ̀ kú ten thousand yẹn sílẹ̀ kọ́kọ́ tẹ̀ máa báṣẹ́ lọ màá tún sáré ibi tí bá ń mọ̀ tí bá lè sàlò máa lọ orí ìṣòwò ẹjẹ mẹ́rin kan mọ̀. sẹ́rí ẹ fọkàn yín balẹ̀ kò ní kú but ibi tá a báṣẹ́ dé yìí mi ò lè garanti wípé a máa lè continue pẹ̀lú ẹ̀ ṣe understand but kò ní kú because this ten thousand naira kò kò kò tó nǹkan kan náà. dọ́kítọ̀ ẹ̀jọ̀ nítorí ọlọ́run ẹ̀jọ̀ ṣe rí tẹ́ bá tiẹ̀ gbóhùn yẹn lọ́wọ́ mi mọ̀ kẹ́tì ẹ máa bá àkọ́kọ́ lọ òun nìkan lẹni tí mo ní òun nìkan dọ́pọ̀ ẹ̀jẹ̀ wo mo promise mo máa lọ sìn before the end of today mo máa rí ìṣòro ẹ̀kọ́ lọ́wọ́ mi kọ́kọ́ tẹ̀ abáṣẹ́ lọ ẹjọ́. the best thing ẹ ní láti ṣe bí ọ̀rẹ́ ti sọ lọ ẹ ní ìṣọ́ tó yẹ sáré lè láti ṣe bá tẹ̀ yá ṣe understand àmọ́ òkú kí a máa fọ́dà ṣé tí mo sọ yé yín. ẹ ẹ kọ tí ẹ gbélé mo máa sáré máa lọ wíwọ ẹ jọ. this is what we do ẹ padà sọ́dọ̀ ẹ kẹ tó dọ́dọ̀ ẹ máa máa ti bá a sọ̀rọ̀ máa bá sọ̀rọ̀ ok ṣe sá. Um, <clears throat> bro, ẹ jẹ́ bá wa kó lára mọ́tò yẹn. Come and sit somewhere here. God bless you. Um, to everybody, Chief máa ṣetán sìn, wọ́n jáde sí everybody and he will attend to you all. So I can stay calm. Huh? God bless. All right. wa ìwọ ọ̀rẹ́ mi ńkọ́. wọ́n ní bẹ̀rẹ̀ sílẹ̀. àníkúra o àníkúra o. kò yé mi náà ni rape for what kí ló lè fa yẹn ah, ẹ gbà mí so where is the boy now where is him with you ah okay okay okay mo ti gbọ́ mo ti gbọ́ irú pàlàpàlà ò lélẹ́yìí. kí ló ṣẹlẹ̀ lájídé ni. Jide wo. Jide ọmọ ẹ. èwo wá ni jide ọmọ ẹ jíde ọmọ wa kí ló ṣẹlẹ̀ jàre. wọ́n ní jíde rape. rape kẹ̀ ah, jíde rape kẹ̀ kí ló lè fà á láì ṣe pé kò níyàwó tiẹ̀ ta ló pè yín náà ta ló pè yín. àti police station náà ti pè mí náà. ẹ dúró ṣé kìí ṣe pé wọ́n ti arrest ọmọ Ah, ṣé wọ́n ń ta búrẹ́dì àtẹ̀wà ní police station ni ó dẹ̀ ó ah. dẹ̀ ní ṣé wọ́n ti wọ́n ti arrest àbí wọ́n arrest ọmọ. ọ̀daràn ẹ kí la wá ń dúró ṣe ó yá ń bẹ̀. níbo ní police station. mi ì lè lọ. torí kí ni. òṣè máa sọ pé kí n kọjá sí police station ṣé o mọ status mi nígboro ah. ni. ẹ kí n débẹ̀ tọ́ kí n débẹ̀ tọ́ káwọn press press guys yẹn kọ́ bẹ̀rẹ̀ sí sọ oríṣiríṣi nípa mi. ó dà kò burú ẹ̀yin ni wọ́n mọ̀ press guys mọ̀ yín wọ́n mọ̀ ẹ̀ má lọ àtẹ́ǹtì pọ̀ mọ́. mama jide wọ́n mọ̀ ẹ́ sit down wọ́n mọ̀ ẹ́ wọn ò mọ̀ ẹ́ wọn ò mọ̀ ẹ́. ọmọ yìí ọmọ yìí. gírèpù kẹ ẹ fún béèdì ah. ẹ pè yan ẹ pè yan ẹ pè yan kíákíá o. pa. yes ma. kílẹ̀ bá bọ̀ mo ti lọ rí dp o <laughs> even gan ìgbà tí màá dé wọn ní ẹ̀kọ́ ọ̀bàdà ti gbé good. ẹ eh, ẹ but ọ̀rọ̀ tó wà lẹ̀ replacement la máa ṣe o. replacement kí ni ìtumọ̀ yẹn. ẹ mọ àwọn fámìlì ọmọ yẹn yarí gan náà àwọn sí nǹkan tó ń tra láti ṣe sí láti fi èèyàn kan rọ́pò jíde. Ah. rọ́pò ẹ̀. Ah. Eh, ok eh? kí ni. Eh? kí n tiẹ̀ ń sìn. kí ni tiẹ̀. ṣé wàá dìde. lọ́wọ́ máa ń ti bọ̀ ti bọ̀ kò yé mi ní wá ẹni tí yóò ṣẹ̀ wọ́n á fi rọ́pò. ó dà máa ṣàlàyé fún ẹ lẹ́tà. so kí ni a máa ṣe báyìí. ẹ ẹ ah, tó bá jẹ́ pé ẹ ti transfer owó yẹn ni even ó possible kí n ti mú jíde wọnú ilé. akebo pàtó kì í ṣọmọ kékeré kí ló ti rò pé màá lè transfer irú owó bẹ́ẹ̀ yẹn ṣé tí wàhálà bá dé ó mọ̀ pákàntì yẹn gan-an máa kọ́kọ́ trace ni. bí ẹ̀ṣẹ̀ ń bá mi jáde ni. gbà n tó máa ṣe tó bá ti débẹ̀ kó kọ́kọ́ lọ rí DPO yẹn tó bá débẹ̀ kó pè mí eh, pè mí màá mọ bá ṣe máa yanjú ẹ̀. ok ìgbà tí mo ti rí owó ilé ìsìn mo nígbàgbọ́ pé èmi àti Jídé jọ máa wọnú ilé lálẹ́. ok mo ti gbọ́. Hmm. ògbó ṣe sọ tí a ṣọ mi bẹ́ẹ̀ ni kò ń lo wáṣẹ́ fún wọn. Ah! ṣé ẹ dẹ̀ rò pé lè fẹ́ ṣe yìí ló máa. jọ jọ jọ jọ àmì Jídé ó ti ń ni lára o ó ti ń ni lára o. ẹ má bínú. bá yín sọ̀rọ̀ látàwọn ẹ̀ ti gbọ́ mo ní kẹ́ máa lọ lé yín. Ah, bros ẹ jọ̀ọ́ ẹ má kàn jẹ́ ká lọ bẹ́ẹ̀ má yín gbogbo effort wa kó waste láti wà ń bí látara ọ̀tá ti dúró ẹ kò tẹ̀ jẹ́ ká wọlé ká rí wọn ṣe èmi in particular nǹkan tí fẹ́ rí wọn fún is between life and death ẹ kò jẹ́ kí n wọlé just one minute mi ò ní pẹ́ kí n rí wọn kí n dẹ̀ sáré máa lọ. ẹ jọ̀ọ́ ẹ má bínú kí lè special nù ẹjọ́ mọ náà rébù ni olúwa mi sọ wípé ilé alẹ́ yìí ó ti ṣú ẹ máa lọ lé pé kò sówó lẹ̀ ẹ máa lọ nìyẹn ẹ tún wá sọ pé gbégi máa lọ máa sọ fún yín pé ẹ̀yin wà níbí kí ló kọ́ tèmi àti. no nǹkan tí mo kàn ń sọ ni pé mi ò ní pẹ́ tí bá wọlé then bros láàrin mi àti tí bá tí bá rí wọn tó bá fún mi lówó mo máa tíìpù yín ẹ jẹ́ sáré. láàrin mi àti tẹ bá wọlé ẹ máa tíìpù mi kí lè tẹ̀ tíìpù ara yín kẹ́ tó máa tíìpù mi ṣé àwọn kémi wà yìí mo ti ń pọn ilé ẹ nígbà tó sọ pé ẹ fẹ́ wọlé ẹ ẹ máa tìpù mi ẹ jọ ẹ ń tẹ́ fẹ́ lọ bá nílé ṣé mọ̀ kó ti sùn ni ó yà tá lẹ́fẹ́ lọ rí ẹ ta ló pè yín gangan ta lẹ́fẹ́ lọ bá gangan. tẹ ọ́n lè jí tá a bá mi ṣàlàyé ìṣòro tó ń ṣe mí fún wọn. wọn á jí lẹ́nu tó ti sùn bàbá ẹ̀ mọ̀ mi mi ń pẹ́ bínú mo ṣèrè gan mo normal abnormal ló máa pè mí torí èmi gangan ni staphylococcus metaphylococus àrùn tí ò dá ni mí tí bá wọnú ayé yìí ní bọ́tà ẹ máa yẹ lọ ẹ ti máa lọ wáyẹn. ẹ jọ. ni ẹ kí ló ṣẹlẹ̀ mo ní kí n máa Ah. ok ọ̀rọ̀ yìí ti yé mi ee wọ́n wọ́n yóò mo ní ìtìyí lọ́wọ́. ok eh. ok bros ẹ mọ nǹkan mm. bàtẹ́ ní ká máa lọ sìn eh. kí lẹ fẹ́ ṣe fún wa ṣe ká padà bí you understand. bẹ́ẹ̀ ah. wà orí kan tí mo tún wá lè ṣe fún yín gẹ́gẹ́ bí mo ṣe ń wò yín pé mo fẹ́ ṣàánú yín tẹ bá ti lọ nísìnyí tó bá ti di ọ̀la ẹ máa bọ̀ láàárọ̀ la ẹ má wá jí wa o ẹ máa wá ní táìmù tó yẹ pé màá kọ́ ògbókè ẹ lè wá ń rí bí aago méjì torí àlàyé ẹ̀ṣẹ̀ máa jí bí aago mẹ́rin kẹ́ tó lè rí wọn. Ah, ìyẹn pé nǹkan tí mo wá fún between eleven and that's okay ẹ mọ̀ mo agree pé wọ́n ti sùn àárọ̀ ọ̀la but ẹ jẹ́ kí èmi sùn sẹ́gbẹ̀ẹ́ bí mo jẹ́ mọ̀ bóyá tó bá jí làárọ̀ wọ́n kàn lè fẹ́ yọjú wọ́n á rí mi pé ta nìyẹn wọ́n á dẹ̀ gbọ́ tẹnu mi wọ́n á dẹ̀ fún mi lò wọ́n á dẹ̀ máa lọ wọ́n á dẹ̀ sáré ṣẹ́tù yín kí èmi tó máa lọ ẹ jọ̀ọ́ jẹ́ sùn sẹ́gbẹ̀ẹ́ bí ni. Hmm, àmọ̀ràn ìdá nǹkan <laughs> ní sẹ́yìn hmm. àmọ̀ràn ìdá hmm. ah, ẹ ẹ̀yin gbàtẹ́ lẹ́fẹ́ wọlé nìsín ẹ má máa fóun wèrè tí máa disturb ẹ máa lọ lẹ́yìn ṣẹ́ẹ̀lì lẹ́yìn. tọ́ba ti bí ire ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ mẹ́ta mi tí bá gbébọn jáde ah oh god máa bá ti ń jẹ mo bọ̀ bá ti bí ire jẹ́ ń bá yín. bros ẹ jọ um, bros ẹ jọ ṣé mo lè rí bíi two hundred lọ́wọ́ yín kí n fi gun báyìí. bí o ṣe lè ń béèrè lọ́wọ́ ṣé tí máa ní two hundred naira lọ́wọ́ ṣé ìlú máa tọrọ owó bíbá yẹn tọrọ owó. ẹ̀yin Hey, Mr. Man. Close by this time. Can ni motion ń ṣe by what time? Yes. This is just eight o'clock now. Ṣé mi ò lè rìn ta mọ́? Ẹ̀ẹ́ eh, so fẹ́ kwan sí àbí? Tẹ́tà máa jáde múyàn ọlọ́mọdé fún wa. No now but this is just eight o'clock mi I'm lóru àpé báyìí lóru now there, there should be freedom of movement. Ṣé mi lè rìn ní? Okay so ládùúgbò yìí ọmọ kan tó ṣe ládùúgbò yìí go. Oh, bì. Kí ló Let ládùúgbò yìí? Definitely ara wọn ni ẹ. Ara wọn wò. Yes Mr. Man. Ọ̀gá ara Oh ni. Oh ọ̀yà. Enter jọ. No keep my mind. enter. Are you okay? ma enter enter ah ah no kini kini mo ṣe na no no bobi n ṣe níbi mi sábà ní ẹni ma lọ sábà sábà mi ò lè lọ bẹ́ẹ̀ ni mi ò lè lọ sí ayé òkè ayé òkè enter enter enter somebody help please help o oh. enter somebody help enter mi ò hàn mi gbẹ mi lẹ mi ò ṣe ní ti fún yín náà mi ò ṣe ní ti fún ayé iye ẹgbà mi o ẹgbà mi ò ṣe ní ti wọ́n ti rú mi lọ o. Yeah yẹ gbà mí o sáfò please sáfò wọ́n ti gbé mi lọ. ẹ bá bọ̀ sọ. Yes sir. àwọn lélẹ̀ sọ. ọlọ́pàá. òkú làwọn tó ẹ fi hàn wá ọlọ́pàá. ẹ wọ́n ti kú. wọ́n ti kú mi báwo kí ló ń tẹ́ fi pa wọ́n kí lè pa wọ́n fún. wọ́n make attempt láti escape. torí ẹ̀ la fi pa wọ́n. ọlọ́pàá tí wọ́n bá make attempt láti sá lọ ebi ẹsẹ wọn ẹtọ ẹkẹ ti yìnbọn mọ́ wọn. ibi tí ìbọn ti bà wọ́n nìyẹn sá. Ah, yéé. ìyá ìpadà jẹ́ wá gbé ah! lọ́fẹ́ fòkú ṣe. Ah! ọlọ́pàá kí ló fẹ́ fi wọ́n ṣe báyìí kí ni dáa fi wọ́n ṣe. bí ti fi wọ́n ṣe ẹ máa kó ẹ máa kó ẹ lọ sí mọ́ṣúárì. Oh, you guys park park. Oh, kaníkúrà. wọ́n lè jàbùlà. jàbùlà yìí ó. ó tọjú alájẹ kí mo bí gbóná. ètè òyìnbó. ọmọ àjà yóò jọ. ẹni tó ń kọ mi inú ẹ̀. yóò kọ mi inú wọn. ìwọ dáa. òòṣà. èmi ẹnikúrà ọmọ jẹ́kì tènìyàn èmi ọmọ tènìyàn jẹ́kì èmi akédégbò kẹrù ó bolú gbó. yàrá mọ̀. èmi akélọ́dọ̀ kẹrù ó bolú ọ̀dọ̀. ẹnu èmi tí mo ti gbéná jẹ gbéná kárí mo dàbí sọ̀pọ̀ náà. tẹ bá rí mi kẹyà máa fògàn náà. ẹ pa ẹ jápa. bẹ̀rí mi lórí ta mọ̀lẹ́tẹ̀ èmi kọ́ lẹ́ bá challenge àfi tẹ bá fẹ́ bó dìjà tó bá dẹ̀ dìjà mo lè jà. ìkòkò ńláwọ̀ lu ẹ mẹ́ràn so. ẹ mẹ́ràn ya yín so. ẹ mẹ́ràn ya yín so. àlìkùrà kò máa ń lè. welcome. Aunty, stop. Kí ló ṣẹlẹ̀? Ẹ̀yin ṣá máa wò ó sí yín. Kí n But ah, ah. Ah, ẹ ń káṣọ lára mi ni. Eléyìí tẹ jẹun ọ̀fẹ́ sí wa lọ́rùn, tẹ́ ẹ sunrun ọ̀fẹ́ sí wa lọ́rùn, ìyẹn náà tó. Ẹgbọ́n mi ti náà máa kó owó wá. Ẹ àmọ̀, ìgbà tó bá kó yẹn dé, ọmọ bá yín waste time. E respect ara yín ẹ nọ́ọ̀sì títí ẹ àǹtí ẹ ti nọ́ọ̀sì títí. o ò notice mọ́tò yẹn. mo ní bóyá kí n pe ẹsẹ̀ rẹ̀. wọ́n gbé wọ́n hello sir. Eh? Ah, yes sir a ti gbowó yẹn sir but prime kan ta ní presently ni pé ọkọ̀ kan ń tírèlù wa látẹ̀kan bẹ́ẹ̀ ni sir wọ́n kàn ń gbé súnmọ́ àbọ̀ àdúró yes ẹ jẹ́ bá a pe security tó wà ní side view ẹ sà ẹ security sà yes sà. tọ́jọ́ bá ń lo ẹyẹkẹyẹ kì í kẹ́ tírì bá ń sẹ̀ ẹyẹkẹyẹ kì í kẹ́ ẹyẹkẹyẹ má tẹ̀ mọ́ èyí àtẹ́gbòde alikura ọmọ jẹ́kì jẹ̀nìyàn mi ọmọ jẹ̀nìyàn jẹ́kì ó yà wọnú ọkọ̀ kó gbówó ìbójú ẹlẹ́. Move! Move! Move! Move! Move! Move! mi náà mi gbéná kárí. Surrender yourself now! I will advise you to get down and drop your weapons. Surrender yourself now! Drop your weapons! Surrender yourself! Right now! Ibi tí mo ti gbéná jẹ́ gbéná mi gbéná kárí. Erin ń lọ lóko àgbẹ̀ ń tata. Ìran bàbá ta ló fọkọ́ pe irin. Officers, fire! Abhishapano. ó yá òkè gbé mi òkúta wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́ òkè gbé mi. èmi tí mo ti bẹ́sì jẹ́ bẹ́sì mo bẹ́sì mo everywhere. Àmìkúra báyà jàgùjà èdè òyìnbó ọmọ àjà lóòjọ́. Tẹ bá rí mi lórí ìta mọ̀lẹ́tẹ́, èmi kọ́ lè máa ṣàlẹ́ ìjì àfi tẹ bá fẹ́ kó dìjà tó bá dẹ̀ dìjà mọ́ lè jà. movement o. ṣe kí ni mo jẹ gbèsè gbèsè ha. kí ló ṣẹlẹ̀. ọ̀ni wọn láti wá àwọn olè ti gbowó. níbo ló ti gbà báwo ló ṣe ṣẹlẹ̀. àwọn ps mú ní kọ́ lọ gbowó wa wọn náà ti rọ̀bù ọkọ ti gbowó lọ́wọ́ wọn owó olówó ah! yéé. Ah! Eh. kí ló fẹ́ ṣe báyìí kí ló fẹ́ ṣe. Ah! ìbọn owó mi wà. olówó ti gbowó onílẹ̀ ti gbalẹ̀ mú ìwá ti múre tiwa wá fún wa olórùka ti gbòrùka. àwa àwọn àgbẹ̀lòfò. ẹ̀yin dán omi gbóná ò gbọ́dọ̀ pẹ́ lẹ́nu torí ọwọ́ ò gbọ́dọ̀ pẹ́ ní sáà kéèké ẹ jẹ́ ká sáré tètè ká yọ òróǹro kúrò nú ẹran torí bó ròǹro ṣe kéré tó ó lè bodidi màálù jẹ́ o ṣòye yìí. a ní kúra. baálé jàgùdà. máa sàbẹ́sẹ̀ pè mí mò ń jẹ́ o torí ta bá ń pèrè àrò àrò àmàdárò ta bá ń pèrè àlòkù àlòkù àsì má kò sùn ẹ sọ̀rọ̀ sókè mò ń gbọ́. ṣebí ta bá jẹun yóò tán là ń bùyàn jẹ́ ń ta àwa gógó fúnra wa àìtí yìí o kí ló ta wá ń ràn charity home. ohun tí àwọn òṣèlú kan ṣe ta fi ń pè wọ́n lọ́jẹ̀lú ohun táwọn àgbàlagbà kan ṣe ta fi ń pè wọ́n lágbàyà kí ló dé tẹ fẹ́ sọwọ́ àjọpín lòṣùpá bẹ́ẹ̀ a àrùn má délé ọ̀lẹ. ìyẹn ni wípé ká pín tí ọlára fọlára. bẹ́ẹ̀ ni. ká pín tí àjò fàjò. ẹ nà. ó tó bá tọ́ sí ẹrú ká fún ẹrú ó tó bá tọ́ sí ọmọ ká fún ọmọ ká má gbóyún àlè fónígbàjámọ̀ ká dẹ̀ má gbóyún ọkọ̀ fóní nọ́mbà. nítorí tàbá fẹ́ ni kúkúrú ṣàwẹ́ni tó gùn àwọn àfàyà ni. ìlọ́yà. Mama jẹ́ ìdòdò. Ẹni máa ń sọ́kúrú ní ìdòdò. Ògún mama jẹ́ ìdòdò. Ẹni máa ń sọ́kúrú ní ìdòdò. Ha ha ha ha! Pàmí lẹ́nu ẹ̀hún. Ẹ ti pa mí. Èèyàn bẹ́ẹ̀ kó. Èèyàn ní mí. Ọbẹ̀ dẹ́ mi wò. Ọbẹ̀ dẹ́ mi wò. Mélòó mélòó rú yín bá ti pàdé gbó mélòó mélòó rú yín tá a ti pàdé lọ́dẹ̀ <laughs> èmi mọ rú yín mọ mọ rú yín ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ dàbí ọgbọ́n fèmí èmi ọdẹ yín ká ẹlẹ́gẹ́dẹ́ tàbí kó kágun bọ̀rọ̀ tágun bọ̀rọ̀ jára alápàǹdẹ̀dẹ̀ ni mí ọkọ̀ ọdẹ ọgbẹ́dẹ méjì ayé àtọ̀run ọ̀ya àlùpàyídà parada àlùpàyídà parada lẹ́nu báwọn náà sọ ipa àwọn dání mo ní ẹ parada sáwọ̀ rẹ gẹ́gẹ́ ẹ jọ̀ọ́ ẹ pa mí. dúró ná èèyàn ni ó ní tòótọ́. èèyàn ni mí. ẹ jọ̀ọ́ ẹ pa mí sẹ́. èyí ló máa tọrọ kú ni. ẹ pa mí ẹ kí bàbá ẹ jẹ́ pa mí. irọ́ irọ́ irọ́ irọ́ dìde dìde dìde dìde dìde. o ní wọjọ lọjọ lọ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ àní ah. ah. àwọn ọmọ ọmọ bá yìí. tani bẹ́tọ̀ sí. bàbá. yeah. mà ti dẹ ara òun ni ọ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ torí àwọn ọlọ́sibítù àwọn náà wọ́n gbìyànjú tiẹ̀ àmọ́ gbogbo ẹ̀ náà kọ́ wọ́n lè rí gbogbo ẹ̀ kọ́ wọ́n lè ṣe pẹ̀lẹ́ pẹ̀lẹ́. káàbọ̀ kó tó wọlé ọ̀nà tó bá ti gbólógì ní òdì dandan kó gbọ́ ọmọkùnrin mo wá síbí láti wá rí bẹ́ẹ̀ ni. ìwé ìpín kẹ kí ni mo ṣe fún yín. sùn sílẹ̀ àṣẹ iná ni iná fi ń jó kí ló fi sèvù nọ́mbà ọkọ ẹ lórí fóònù. bébì mi bébì mi ló fi sèvù bóyá tó ń bá ti ń ṣe kí wọ́n máa rìkọ́ọ̀dì ẹ̀ kó máa sẹ́ǹdì ẹ̀ sí bèbí ẹ̀. ok boss. ìwọ bọ́ síbẹ̀ gbàrú nídìí ẹ̀ kó lè mọ̀ pé ohun tó ti pátárí ojú lóore. bàbá ti sọ. ok boss. ládùn lọmọ ró. ládùn ní tọ́ ẹ ṣe yín. tí n bá lọ tán tán bá bí ẹ kó sọ pé a ní kúrá balẹ̀ jàgùdà ló wá èmi ni mo sọ pé kán ṣe bẹ́ẹ̀ fún ẹ. kò sọ́mọ̀ tó ń dúró kò sọ́mọ̀ tó ń dúró. báwo ló ṣe ṣẹlẹ̀ ṣé o ṣílẹ̀kùn lẹ́ni báwo ló ṣe wọlé. dọ́kítì. ta ló dẹ́rù ilé wo. má pariwo mo mọ ó dà pé ṣọ́ọ̀kì ẹ ṣì wà lára ẹ. babe farabalẹ̀ bá mi sọ̀rọ̀ ní ẹ̀ náà ṣe é sá báwo ló ṣe wọlé. wá sí o. ta lẹ́ni ani what. ṣùgbọ́n ẹ̀ làgbọ́ ẹ̀ là kéèké anikura o ayé bàjẹ́ lórí rẹ lónìí torí ọ̀pẹ̀ tí ó sọ̀rọ̀ ẹ̀gà tó bá réwé borí kò lè rí mọ̀bóra bí aṣọ adé afúnbábọ̀ Ọ̀rúnmìlà níjọ́ tí bàbá ń lọ ọgbọ́n atán rẹ̀ mẹ́kùn láàyè ẹ̀rọ kò tó rorò àwọn dé kólé anikura tó rorò àwọn dé òní olóhùn ọyà bò. your time is up hands up. gbẹ̀nà jẹ gbẹ̀nà mi gbẹ̀nà kárí. ọ̀kẹ́rẹ́ tó máa gúngi àjà èkónà ẹ̀ amúṣáṣá títóbi erin ta ló tó bẹ́ẹ̀ tí ò fi wẹ̀rà kún mi olùmọ̀ṣọ́rọ̀ là ń pàṣẹ èbìtì jákùrú lẹ̀ là ń pèpè ó yà ilẹ̀ pẹ̀pẹ̀ ẹ jókòó sílẹ̀. Ani kura o. èmi tí mo ti bẹ́sù jẹ bẹ́sù mo bẹ́sù jókòó. a ní kúra o. bọ́ọ̀lẹ̀ jàgùdà. a Ani kura o. bọ́ọ̀lẹ̀ jàgùdà. a ní kúra kó máa ní fọ́nrọ́. anamutọga. àìmọ́ṣàkọ ọmọrogùn ló jẹ́ kó torí bomi gbóná àwọn tí wọ́n ràn yín níṣẹ́ wọ́n wà nù wẹ́sì wọ́n ń sùn pẹ̀lú ìyàwó àtọmọ wọ́n ràn yín níṣẹ́ dé torutoru ebi ló ń pa wọ́n ẹ fún wọn ní búrẹ́dì àtomi kí wọ́n jẹ èmi kọ́ ni wọ́n wá mú wọn wá jẹun ni. ok boss. tó bá tún wùn yín ẹ lè sún. èmi tí mo ti gbéná jẹ gbéná mi gbéná kárí. mo dàbí ṣọpọ náà. èmi tí mo ti gbéná jẹ gbéná mi gbéná kárí. mo dàbí ṣọpọ náà. mo dàbí ṣọpọ náà. wọ́ọ̀ wọ́ọ̀. Anikura o, Anikura o, Anikura o, Anikura o. Ṣé wọ́n ló ń pariwo? Ṣé ìrànjú ìwọ̀n? Ṣé wọ́n ní babaláwo? Ṣé o máa ń ṣe fíìmù? Ó yà wèrè gan o. Ẹ ṣe, thank you ilé ṣe ṣe bí wèrè. bàbá yẹ ya ló náà fún wọn náà tẹ́lẹ̀ oṣù wo ò tó wọn. ó kún mi ó kún mi kò ẹjọ́ ìwọ ẹjọ́ sórí déédé. májẹ májẹ májẹ májẹ májẹ gẹgẹgẹgẹ. ọmọ bàmá waste omi àwọn ajá wà ń lé o àwọn ajá dájú lè lọ o. tọmọlá sọ pẹ̀lẹ́ nǹkan ò ní sí ọ bóòlù ẹ̀yìn rẹ. Hmm, ọmọ pẹ́ kan náà kọ́ ló débẹ̀ hmm, yóò lọ yóò lọ tó bá yà ó tiẹ̀ ní gbúrò rẹ̀ mọ́ rárá. Hmm. ó sì kú ti ẹ̀yìn àwọn òbí rẹ̀ ọlọ́run bá foríjì hàn ọlọ́run ó mú yẹ̀pẹ̀ púpọ̀ lójú wọn tẹ̀gbọ́n rẹ̀ náà wá rí i má fi gbogbo ara bínú sí o sọmọ pé ní tá a bá rí a lè bínú sí èmi mọ̀ pé torí tiẹ̀ náà ni ó fi mọ sá káàkiri ní ọmọ sá tọ̀tún sí ọmọ sá sósì pé kóun lè tọ́jú àbúrò òun bẹ́ẹ̀ àwọn ibi tó wá fọkàn sí bóyá nǹkan kan jáde ń bẹ̀ lójú wa gbà tí pé kàkà kọ́ ọmọ ọlọ́rọ̀ òbí sẹ́wọ̀lù yóò fọjọ́ kọ́jọ́ ẹ̀ lẹ́yìn odi ni bóyá òní òfin lè yọjú sí ọmọ má bínú sí i ẹ ṣe dáadáa kò ń ṣẹ̀bi mi náà àròpin ló fà á àti wípé mi ò dẹ̀ fẹ́ fi tèmi kọ́ ẹlòmíì lọ́rùn ló jẹ́ kẹ́ bá mi níbi tí ẹ ti rí mi yẹn. ọ wá kéwé ó kéwé báwọn. ọmọ lásọ sórí tí má lọ́rọ̀ rẹ̀ òye mi rọ́mọ pa òye mi àmọ́ lábẹ́ bó ti mú ilẹ̀ kórí ọ̀rọ̀ ẹ̀dá ò ní ta kókó títí títí títí kó wá lóun fẹ́ lọ lè gbẹ̀mí ara wọn bó bá gbẹ̀mí ara ẹ̀ yóò jẹ̀bi láyé yóò tún jẹ̀bi lọ́run mo dúpẹ́ lọ́wọ́ orí rẹ o tó ní kí n ṣalábàápàdé rẹ lásìkò ọ̀hún bí bẹ́ẹ̀ kọ́ nǹkan aburú ò ní sí ọ o nǹkan aburú ò ní sí ọ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ọmọ lásán ọmọ nìyí ọmọ nìjẹ. my friend. èmi èmi náà mo wà ń bẹ. mi àtàtà. ẹ pẹ̀lẹ́ ẹ kú ẹ pẹ̀lẹ́ ẹ gbà síbẹ̀ ẹ fi sórí ẹ fi sórí ẹ fi sórí ẹ kọ ẹ báwo ni àwọn tí ń ṣe everything wà plumb. everything wà okay. o ti ẹyọ ní bọ́ọ̀dì ẹ èrè <laughs> ojú ẹ ń dán everything plẹ̀. ojú tiwọn náà ń dán. ọlọ́ọ̀lọ́ ni mo ń jẹun kí n má jẹ tán lóko báyìí. ìgbàlá ni jẹ tán. o ti yẹ jọ̀ọ́ má bínú ṣé ọ̀gá ẹ wà nílẹ̀. ṣe bó rí mọ́tò wọn. báwọn eh, ilé. mo ti rí mọ́tò wọn hmm. ṣí géètì fún mi mo fẹ́ rí ọ̀gá. padà padà kì í ṣí o ní appointment pẹ̀lú ọ̀gá ni. Hmm, actually kó ṣe pé mo ní direct appointment òye indirect ni but it's a personal thing kò tí mo fẹ́ rí wọn fún they were very important between life and death. indirect. Mm, indirect appointment. o oh, ṣe ní indirect speech. Chinedu Chinedu ṣọ́gà fún ọ lápọ̀ntmẹ́ntì kó tó máa bọ̀ ń báyìí lẹ́nu. mo ti sọ fún ẹ pé àwọn kan ni wọ́n fún mi ní appointment directly o ti yẹ bẹ́ẹ̀ but indirect something ni mo dẹ̀ fẹ́ rí wọn it's a very personal thing. Chinedu kò sọ́gà ń lé mọ́. a má ṣe bẹ́ẹ̀ yẹn náà kí ló ń ṣe yẹn náà ṣe bí wọn ló sọ fún mi pé mọ́tò wọn ni wọ́n páàkì àbí mọ́tò ọ̀gá ẹ̀kọ́ rẹ ni. ọ̀gá ò fún ọ lápọ̀ntmẹ́ntì olóhùn bọ̀ mo ní kò sọ́gà ń lé mọ́ kí ló ń ṣe yẹn. ikú tí mo very important it's between life and death and it's, you know it's a it's a talk of a uh, one on one thing èmi àti wọn nìkan ló mọ̀ pé nǹkan tó o bá lè fi sí crowd o máa ṣe ní minimal hmm. minimal discussion o hmm. ní mo fẹ́ ní pẹ̀lú ọ̀gá ẹ̀. kí ni dùn bí a kò padà ránjọ́ mi kò sọ́gà lé. ẹ ṣí gèètì náà kí ni kò padà. ó bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ máa wojú ẹ o. wàá wojú mi máa wojú ẹ o. wàá wojú mi kí ṣe wá. morning sir. ọ̀gá. morning sir. morning sir. morning sir. morning sir morning sir. morning sir. lọ́yà. morning sir. excuse me sir. morning sir. ẹ sà morning morning. tí o kú wọ ló kọ́ sí kò tó ń ṣẹlẹ̀ tí o kú wọ ló kọ́ sí. tí o kú jẹ́ kí lose opportunity ṣé o ṣọ́ráyè ṣọ́ráyè ṣọ́ndé lóhùn sùn. ṣó mú kí wo ló jẹ́ kí wọ́n rí mi sórí ránkì tí mo fún wọn yẹn tuale tuale tí mo ṣe yẹn ní ọ̀dọ̀ àwọn ọlọ́pàá àwọn high rankers ni mo máa ń fún. àwọn high rankers mo máa ń fún. kátìpọ̀ ọ̀gá ẹ̀ rí mi ni wọ́n máa ń bọ́ọ̀lù direct salute tí mo fún ọ̀gá ẹ̀ yẹn àwọn high rankers àwọn ni mo máa ń fún ní salute yẹn batibẹ̀lẹ̀ ni yẹn batibẹ̀lẹ̀ mi dẹ̀ ní kí ẹ mú ní àdúgbò yẹn. personal appointment personal appointment òun ló rí ẹ tán dẹ lóhun. kí ni kí ló ṣe ṣáwọn mọ̀ pẹ́. hello sir. hello dé oyè yes èèyàn kan mú fáìlì kan bọ̀ ọ́ nsìn. yes sir yes sir. bá mi gbálẹ̀ tí màá fi dé. ok sir. all right. ṣá ọ sọ pé kí wàá bá wọn bì tọ́ wà ní. bọ́lí àtẹ̀pá ni lọ bá wọn ó dé òṣì. ìkan tí máa ń bí ẹnu jù problem tí mo ní pẹ̀lú ẹ nìyẹn inú ẹ ó máa ń rù always. ìwọ ló máa ń jẹ́ kí ni màá bí mi sí ẹ̀ náà. àlejò ọ̀rẹ́ mi ni ẹ mm. àníjà. lóògùn mo dé láìkẹ́ ló ṣe ń ṣe bẹ́ẹ̀. èso yín wàá rí wa ẹ sọ káà mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ó ti mọ̀ kó tí mo rò ó ní ìyànkó tí ó ń wá mi bọ̀ ẹ so bó ti ẹ kò sí kírẹ́dìtì lórí fóònù mi ìwọ ní kírẹ́dìtì náà ẹ sáré yá mi ní fóònù ẹ kí n fi pẹ́ nìyẹn mọ́. ẹ gbà. o ṣe ọ̀rẹ́ mi. kò dá mi lóhùn. ibo ni mo fi nọ́mbà ok mo ti rí nọ́mbà yẹn. ṣé obìnrin lẹ tó ń bọ̀ ni. Ah, <laughs> obìnrin ni o mọ̀ kó ah! bọ́. èmi sharp guy ọ̀tẹ̀ <laughs> níbọ̀ yẹn pẹ̀ mú up the scope mo kò phone. ẹ mo copy number guy <laughs> oh god oh god. ó ti rí nǹkan ó ti rí nǹkan ẹ̀pì kíá Yeah. Epic, yeah, man. strange number yìí ó ti ń pè mí láti nǹkan. ẹ ẹ píkẹ. ibi táwọn ẹlọkàn mi wà. àbí wrong number ni mo kọ́pì bó ti mo rí nǹkan tó fi ṣèwé orúkọ nọ́mbà yẹn náà ó kọ ọ̀gá mi police ah right number ni mo kọ́pì náà kí ló wá títí wọn ọgbẹ. máa tẹ́ẹ̀sì àná ọpọlọ ló ń tẹ̀mí lórí irú ọpọlọ tí pọ̀ jù. ntẹ̀síà a lo sa my name name is eh, Chinedu of number five asol. Uh, kò jẹ́ kí n fi nọ́mbà sí torí tí mo fi nọ́mbà sí tí kàsálà bá bọ̀ sọ́mà tírèsì mi wá hmm. mo sọ pọ́pọ́ lọ́ dà á láàmú nà á ọpọlọ tí pọ̀ jù jẹ́ kí n káàsù nọ́mbà good my name is Chinedu of okay of the same area I have a, a very important important, very vital, very òyìnbó wo ni kí n tún logical very urgent ọmọ <laughs> tí rí òyìnbó kàǹkà <laughs> ó máa ń dán mi lóò kíákíá information about uh, àní ìkúra the notorious armed robber. Robber. o ti o ti lọ delivered. o kò kò di táyì tó text message yẹn. mọ́nsà id. ọ̀yá gbé sí búùtù. ṣí. bí a kò bá ṣí. Ah. èmi ò rí búùtù yẹn ṣí o. o lè má rí ṣí jẹ bá ṣí. àròkọ ni ẹ ò mọ sí. <laughs> ṣe wá ṣe búùtù yẹn. ọ̀rẹ́ a máa kọ ah, ẹ̀ sílẹ̀. it's not easy. <laughs> báwa dé. gbogbo ẹ dùn jọ. ẹ kí ni ẹ. kí ni ti fẹ́ máa dàbí òótọ́ o. kí street number tó ń pè mí báyẹn bọ̀ tí mi pick eh, eh. ó ti send message sí mi. kí ló sọ. wow. ó lóun ní information nípa Anikura. Eh, Anikura Anikura. same Anikura. Ah. jẹ́ kí n pe nọ́mbà ìgbà. mo dára ó ti ń pè mí padà ó ti ń pè mí padà ó ti ń pè mí padà ó. Hey! Hey! Chiki, no ọmọ mi gbé nọ́mbà yẹn. Mo ò ní gbé yẹn. Mo ò ní gbé rárá. Big. Nkotia, I So don't, don't call, call me. If you want the information, information about the arm robber, send, send, ay, èlò ní kí n pè fún ti máa pè fifty thousand naira ó máa rí mi bí pé ó lè mi ti pọ̀jù tí máa ti pè something lesser ó máa rí mi like a poor man okay send the uh, thousand to this account number then I will send the information Chinedu Osage zero zero zero zero eight eight four four GT Bank <laughs> Mpia. Mpia. Ipiam. Copy Keno. Copy. We're busy or something. I'll just send message. Okay. Closer. Only <laughs> níbi tó ń Only òun ò lè pick up. Ó ní tí really need information nípa Nikura. Can send twenty thousand sóhun. Twenty thousand ah, naira. Mo ti mọ̀ wọ́n, mm, mo ti mọ̀ àwọn tó ń scam délé. Scam. You ah, believe it? Cool. Just scam Should Account number wà me kò lè jẹ́ scam because èèyàn lè fẹ́ scam kó tún send account number o ní era BVN yìí. màá send ẹ̀ máa fún trial. ẹ kà fún trial àbí. kò sí wàhálà gbà rẹ. ẹ jà lọ. tí mo kọ́kọ́ gba twenty thousand yẹn lọ àkọ́kọ́ lọ sọ́dọ̀ Ngozi má jẹ́ ń kọ́ bí má mú bí àméjì pẹ̀lú <laughs> má fi yẹn má fi yẹn kúlù bọ́ọ̀dù. ó bọ́ yẹ ó bọ́ yẹ ó ti ṣe ń di òwe yẹ that is that is just the starting o starting lẹ́ẹ̀rí yẹn. okay wait eh chicken text here padà no no wàá pa fóònù mi for now the phone is not ringing again for now pọ́npẹ́. oh see if ngọzi ẹ fún ẹni ikú ọbì méjì kẹfì bí àtọ òtútù méjì If pẹ̀lú ẹ ẹ fún mànìyàn tó jókòó ní you kan. oh god you tí ó ti dára lẹ́yìn ní. kọ́ rèé ha mo wí bẹ́ẹ̀ náà mo ní ní àárín mo ti rí ọgbẹ́ yìí mo ti ń wá ọ ewé jẹ́ ewé jẹ́ ògùn fọ̀hún ọjọ́ eléégún bá pé égún léégún jẹ́ o ewé ọjọ́ olóró bá korò lóró gbòde jẹ́mi ní àtẹ̀mí bá pò. tani èmi tó fẹ́ torí rẹ̀ jáwé rẹ̀ ó yá mo ti dé kó máa jà èmi tó fẹ́ torí rẹ̀ wá gbòòrè ó yá bẹ̀rẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní wá ìwọ́wọ́ èmi aníkúra ni balẹ̀ jàgùdà ah! èmi ọlọ́gbọ̀ dúdú ẹ̀sẹ̀ tí ń dààmú ní gìlọ́gọ̀jọ́ gọ̀lọ́ ní má lọ́gọ̀lọ́ ní má bọ̀. ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ eh, ibi tá a fẹ́ kóbi owó sí obi lálẹ́gùn bẹ́ẹ̀ náà nu níbi tó dúró sí náà lọ́ti gbọ́jọ́ òkú rẹ̀ torí bọ́mọdé dárí sapá apá àmọ́ pamọ́ bọ́mọdé dárí sọ̀rọ̀ kó ìlú kó kó bọ́mọdé bá dárí sọ̀rọ̀ oko làá ti rùkù rẹ̀ wálé níbi tó dúró sí un náà lọ́ọ́ ti gbọ́dọ̀ kú. èmi jàbàlà iyọ̀ òtójú ẹlẹ́dìí ẹ̀dá sórí iná. àkágbá birikiti fi ni wọ́n gbọ́sẹ̀lẹ̀ wọn àmọ̀ pọ̀ múra wá ni àgbọ̀ kẹ́tẹ́fọ́rí ọ̀kìtì ṣẹ̀yẹ̀wò ọ̀pẹ̀sẹ̀kísẹ̀kí rẹ̀ ní ọmọ wo rẹ̀ jókòó sí. ewọ ewọ ewọ ewọ ewọ ewọ ewọ ewọ. àgbò sòkòtìrò. tálẹ́ńtọ́ tẹ páńpẹ́ tó fẹ́ fi mẹ́jà èsì lọ́dẹ̀ gèrè tó fẹ́ fi mẹ́kù lọ́dọ̀ ó dijọ́ mi ọjọ́ rẹ Dariwo. kọ́mọ dárí wọn lọ sọ́run dáríwo nígbónígbó là gbóǹsoso kíro èèwọ̀ òòsà kí dáríwo dárí wọn lọ sọ́run ètìrí ètìrí ẹ̀yin ìyá sẹ̀sùn ni. èmi àdìgúrẹ́ ni. ti já wa. ọ̀nà tó bá gba abẹ́rẹ́ ó di dandan kó gbokùn díẹ̀ ọ̀nà tó bá gbọlọ́gì ni ó di dandan kó gbọmọkùnrin èmi anikura ni èmi anikura ọmọ ní púpọ̀ oògùn èmi anikura ọmọ ní púpọ̀ oògùn. ojú àlá ni mo pọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ wọn mọ̀ kó yóò dojú ayé ọwọ́ yọ sí mi fúnra lára rẹ lọ́tọ́kú wá nù lé ibi tó wà yìí kò yí ọ ní níbi tó wà yìí ayé gbìrì lóbìlẹ̀ àtẹ̀ká ló ó bímọ mẹ́ta ó bí mẹ́tẹ̀ẹ̀ta sàlà bìrì dún ní ogún girigiri àjà ìdúlókè àjà ilé ó mì mọ ilẹ̀ mọ́ mi mọ́ mi mọ́ mi níbi tó dúró sí wọn gbọ́dọ̀. bẹ́ẹ̀ni rẹ sẹ́wọ̀n o lójúnú èmi á ní kúrò máa ké ní kẹrù bolúgbó. ìwọ wájú mi ló ti ń pọ̀ fún mi. yàrá lọ́dọ̀ kẹrù bolú ọ̀dọ̀. ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀. ẹ ṣe ṣe tí o gbọ́ kìlọ̀ òun ló ń bọ̀ kú wọ́sà irọ́ irọ́. èmi àníkúra ọmọ akẹ́ ní kókẹ́rù ọ̀bọ́lú gbọ́. ó ti gbà mí. èmi àníkúra ọmọ akẹ́ lọ́dọ̀ kẹrù ọ̀bọ́lú ọ̀dọ̀. gbàrà wo ni mo gbọ́ mo yà lágbẹ̀dẹ mo gbọ́ parapara àjàmójà níbùsùn. ẹni tí ń lọ lọ́dẹ òní ọmọ òdua ọ̀pá lẹ́ẹ̀mí dà ọ̀pá tún lẹ́ẹ̀mí dà ọ̀pá òsì lẹ́ẹ̀mí dà. wàá ṣe dànù àfàjà sọdẹjà. èmi àníkúra ọmọ ajẹ́kíjẹ nìyàn èmi ọmọ akẹ́nigbọ́ kẹrù obolúgbó èmi ọmọ akẹ́lọ́dún kẹrù obolú ọ̀dàn. ìran tọ́ba kọ̀lá kọ̀lá. ìyẹn anikúra ọmọ anikúpọ̀ oògùn kó o bá dún bí egúngún máa dún bí egúngún bí èèyàn kó dún bí òrò máa dún bí òrò yùmùyùmù. mo lé ẹ lákẹ́ o sá lọ sọ́kò ṣé wo mọ̀ pé kò síbi tọ́wọ̀ jẹ́ irin ò tó ni. kí ni tó dé kí ni tó dé kankan. àìmọ́ṣẹ́kọ̀ ọmọrogùn ló jẹ́ kó torí bomi gbóná. kò yí ọ kò yí ọ ọ̀bàrà ni kò sì ní sáwọ́ nígbà alájà kọ̀mọ̀kan adìẹ fún ojú tí ń sáwọ́ òréré ojú ò ní ṣẹ́gun ẹ̀rẹ́rẹ́ àlàkalẹ̀ nítòsùmarè ajáka ò ní gbọ́ kẹ́yìn rẹ̀ ó fọyọ egbòsà àgbò oníkan gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀ kí wọ́n rẹ̀ ọyọ́ dànù afẹ́fẹ́ kọ́kọ́ lẹ̀ kó kúrò lẹ̀ kó kúrò lẹ̀. ó dé ní ọ̀há. kò yí a ifá ńlá borí rẹ tẹ àmúlá fẹnu gàngà àfọkọ́bù ní tẹkọ̀ló àtẹ̀mọ́lẹ̀ ní tẹ̀ra òkò ńlá ní sálàǹgbá o oyin gbẹ gbẹ níbi tó dúró sí un kó gbé ọ kúrò lẹ̀lẹ̀ balẹ̀ dọ́gba. mo tún gbé mi ó dèjì ọ̀há afẹ́fẹ́ lẹ́lẹ́ tí ń ṣẹ́gbẹ́ ọkọ lálọ́ lálọ́ ẹ̀yin dá. mo mà wojú ọ̀run wọn ráfẹ́fẹ́. ẹ̀fúfú lẹ̀lẹ̀ tí ń ṣẹ́gbẹ́ àgbẹ̀ gbàǹgàdà gbàǹgàdà ẹ̀yin dá. ẹ̀fúfú lẹ̀lẹ̀ ẹ̀yin dá. òtúbú òrúbú ayé àwòye ìyá títí sọmi ìyá títí sẹ̀jẹ̀ ẹ̀yin mẹ́fẹ̀ẹ̀fà tẹ́ ṣẹlẹ̀ lálẹ́ ti ọ̀run ẹ̀yin dá ẹgbẹ́ kúrò bẹ́ẹ̀ ẹgbẹ́ kúrò bẹ́ẹ̀. ta ọ̀rá ah. àṣàṣì kì í ràn bèbí ah. àpẹta kì í ràn mọ́láńgídì èmi tí mo jẹun gbogbo lódìdí èmi tí mo jẹun gbogbo lédìdí lédìdí mo jẹ gbogbo ìdìdí mo yó bárabára èmi anikura balẹ̀ jàgùdà èmi amú akẹ́nigbó kẹrù ó bolúgbó èmi ọmọ akẹ́lọ́dọ̀ kẹrù ó bolódọ̀ èmi tí mo ti gbéná jẹ gbéná mi gbéná kárí mo dàbí ṣọ̀pọ̀nà tẹ́ bá ti rí mi kẹ́yẹ máa fògàn náà. èmi tí mo ti gbéná jẹ gbéná mi gbéná kárí mo dàbí ṣọ̀pọ̀nà ẹ bá ti rí mi kẹyà máa fò gànà. èmi tí mo ti gbéná jẹ gbéná mi gbéná kárí. ẹ ti rí mi kẹyà máa fò gànà. alfa nípa bọ̀bọ̀ Chinedu yìí ṣé kò tiẹ̀ fún wa ní information kankan nípa anikora yìí. Chinedu ṣe lè believe pé kò gbé kọ́ mi mọ́. mo sọ fún yín náà mo sọ fún yín ó dẹ̀ ń dùn mí mo ní scam yìí ni mo ní scam scam scam ó fẹ́ scam wa ṣéyàn kan wà tó lè scam ìjọba ṣá. Ah. impossible. actually mo ti report number ẹ fún àwọn communication department. okay. so ọ fún mi lọ́kàn balẹ̀ pé àwọn máa track ẹ̀ down. ṣé a lè lo BVN ni. Ah. gbogbo ẹ̀ náà ló ń lò gbogbo àwọn informations tó wà pẹ̀lú BVN bíi address ẹ̀ kò gbé bẹ́ẹ̀ mọ́. nọ́mbà yẹn náà kọ́ kò lọ ni nọ́mbà yẹn. tí ni ju ó yá wèrè gan-an ó ń pa fóònù ń tan fóònù. nǹkan tẹ́bi mọ̀ ni pé náà smudge tó bá ṣì ń lò sí mi mo gbé ọmọ tíráàkì. dandan ni èmi mi lọ pẹ́ lórí ẹ̀ ọmọ àbá ọmọ àbá ah, case àwọn guys tó gbé wá láàárọ̀ yìí mo fẹ́ kẹ́ treat ẹ please.

we are taking it back from him. Dad. Not ah, that. Okay. Ẹ jẹ́ kó tọwọ́ All right. O ṣe. Bẹ́ẹ̀ni ti lọ jẹ́ kí Oh, that's okay. Eh, wá wá wá. Wọ́n ní wọ́n ní kó me mi ní káàdì Oh, ǹtí ẹ̀ ti gbàgbé ọlọ́run ló ní kẹrántì. Tí wọ́n máa Oh, sorry that. Ah yọ padà yọ padà yọ padà yọ kìnìún padà. kò ń ṣe káàdì ni. ọlájídé yọ kìnìún yẹn padà mo ní kó yọ kìnìún padà. la ọwọ́ ẹ la ọwọ́ ẹ ọlájídé la ọwọ́ ẹ kí leléyìí. dad kò ń ṣe nǹkan kan ìṣọ́ra lásán ni. ìṣọ́ ṣe kí ni. ìṣọ́ra. ta ló ń ṣọ́ ẹ ta ló ń ṣọ́. dad ẹ ti gbàgbé irú èèyàn tẹ́jẹ́ ni. ta ni mí. politician ni yín náà. à ń sọ. ojú wà lára mi. ta ló kọjú sí ẹ lára. ẹ̀yin lè jẹ́ káwọn èèyàn máa ṣọ́ mi. ta ló ń ṣọ́ ẹ níwọ ọmọ kristẹni o ti ń tọ́jú bọlé ọlájídé. no dad. ẹ o ti ń tọ́jú bọlé bíbélì ò tó fún ẹ àbí tó o mọ lẹ́tà ti bí ẹ dad mi sọ fún mi pé bíbélì ò tó fún mi. <laughs> kí wàá ló fẹ́ fi ṣọ́ra ṣe. ọmọkùnrin ní láti ṣọ́ra ìdí ọmọkùnrin ò tó nà. Ah, ah. psalm twenty three ò tó fún ẹ láti gbójúlé jíde olúwa lolùṣọ́ àgùntàn mi èmi kì yóò ṣe aláìní ó mú mi dùbúlẹ̀ ní pápá oko tútù ó ọkàn mi lára ó mú lọ sí ìhà omi díkàdé. ah time ti lọ can i go now ẹ gba card. mo ti bọ́ mi ọba lọ́wọ́ ìbọn mo fi ṣọ́ra mi. it's okay ṣọ́ra ẹ ṣá ṣọ́rẹ́ ní tó bá ń lo gbogbo orú nǹkan báyìí àwọn gangan ni wàhálà máa ń tẹ̀lé o ṣọ́rẹ́ ní tó bá ń ṣoògùn bọ́n ẹ́ wọn làwọn oníbọn máa ń wà kiri ẹ̀ ní tó bá dẹ̀ ń ṣoògùn accident wàá máa rí gbogbo ìgbà ní táyà ẹ̀ máa máa fòyọ. come come come you come come tó bá ti jálẹ̀ ń bẹ̀ kó máa gbé mọ́tò mi wọlé o gbọ́ mi àbẹ́jọ́ ń tójú wọlé ni okay okay okay now go. Thank you, sir. Ah. a ní kúrẹ́dì ọmọ ní púpọ̀ ogun. ẹ̀yin wo yẹn. èmi aníkúradì ọmọ aníkúpọ̀ oògùn. láti bo. ilé tí ń bá máa bá bẹ̀ jẹ́ máa sọ bẹ̀ dẹ́rù. kí lẹ fẹ́. kí ló dé kí ni mo ṣe fún yín kí ni mo ṣe fún yín. say your last prayer. Emi ò ikú o. bàbá ẹ ṣe o tẹ́ bá ṣe bálabàlà máa yín lára o. Aniko, say your last prayer. Ara ni o, ń ní Anikura now, mo follow this man go now, mo follow this baba now. You go there, look am. Mo follow this baba go now. This man dey crazy now. and oh. tó ṣẹ̀ṣẹ̀ ń preach to ọmọ etí pé kò ka Psalm twenty three. Àṣé òǹgbẹ ẹgbẹ̀jì ni? Àṣé babaláwo tó ń dín fani? This man no dey crazy now. Mo follow am jọ. Ah, eléyìí mi eléyìí mi fani. Anikura mi ò follow this man go now. Ah, in the shop now? Anikura! Bọ́lẹ̀ Jaguda! Anikura! Bọ́lẹ̀ Jaguda! Baba talk now. Baba talk now. Ah. Talk me one kill now anikura lè láké ó sá lọ sóko kò mọ̀ pé kò síbi tọ́wọ́ jẹ irin ò tó ni kò kí ń ṣòní. èmi tí mo ti gbéná jẹ gbéná mi gbéná kárí tẹ́fà tí rí mi kẹ́yà máa fò gànà kẹ́yà máa fò gànà wọ́ọ̀ wọ́ọ̀. èmi tí mo ti gbéná jẹ gbéná mi gbéná kárí mo dàbí ṣọpọ náà. Ikú o, ikú o, kò ṣáà mọ̀. Honorable, seven million, lower, sir. Uh, seven million naira. Seven million. I believe. hello kí ló ṣẹlẹ̀ sóhun má bàa mi sọ tí ò ṣẹlẹ̀ jàre mi ò fún báyọ̀ ṣeré. àníkúra ó yàtọ̀ jìnnìjìnnì bòbó bẹ́ẹ̀ kò bá wọnú kú wa dá jìnnìjìnnì bòbó àníkúra dá jìnnìjìnnì bòbó akúra kú dá bá wọnú kú wa dá jìnnìjìnnì bòbó àníkúra dá jìnnìjìnnì bòbó owó tó wà ń bí ni mo wá gbà. mayonnaise. jẹ́jẹ́. mayonnaise confam. èmi ní kúrò àwọn ní púpọ̀ oògùn. ọba ṣe dáadáa bàmú bọ̀ fọ́ orí rẹ̀ yẹ̀yẹ̀ àfọ́bù ọ̀. jọ̀wọ́ bóyá ẹ̀wọ̀n ilé ìlànà ọgá anikura lórí yọ méjì o. do any of you see any of those. you hear that you hear. Fuck off. Fuck you. Anikura o, Anikura o, Anikura o, Anikura o. Ah! Perfect now. Ah! What boy? What boy? Hold on, hold on. Ah, back. Ah! Èmi Anikura ọmọ Anikpọ̀pọ̀ ogun. Èmi Anikura ọmọ Anikpọ̀pọ̀ ogun èmi tí mo ti gbé náà jẹ gbé náà mi mo dàbí sọ̀pọ̀ náà tẹ bá rí mi kẹ́ ẹ má fògàn náà ọ̀rọ̀ mi dà ségbé torí ẹ kì í fọ̀rọ̀ ànábòkú tó bá kú. anikura balẹ̀ jàgùdà la á máa ọmọ bá lù mí o ti yí ẹ anikura no bi your mate na anikura no be your mate. èmi anikura ní púpọ̀ ogun èmi ọmọ ní púpọ̀ ogun èmi ọmọ ké ní gbọ́ kẹ́rù ó bá gbọ́ èmi ọmọ ké lọ́dọ̀ kẹ́rù ó bọ̀dọ̀ èmi ọmọ màmú màmú màdí màdí màpá màpá.

sáré jáde ni mi fún ibú. Ah, ah, níbo ló gbà. ẹgbẹ́ ìlú tẹ̀ mọ́ ẹ mọ̀ kan tó ṣẹlẹ̀ ẹja wò kì í wò ni ẹ̀yẹ ká wò kì í wò ni. òkè wo ni wọ́n fẹ́ wò òkè wo ni wọ́n fẹ́ wò áwò áwò áwò. tí wọ́n bẹ̀. áwò ah! ẹ jọ torí ọlọ́ ẹ má bínú torí ọlọ́ ẹrù ló bà mí. keep quiet. ẹ jọ torí ọlọ́ abẹ́rẹ́ station. ẹ sà owó tí mo gbà yín mọ́ mo fi ṣe charity. ìwọ dábàá ọlọ́pàá. ẹ má bínú ẹrù lọ́ọ̀bù mi. ẹ sà mo ní ìkòtì mo fẹ́ sàn ah, ẹ jẹ́ kí n sọ ọ̀gá èló ni mo gbà. màá gbá etí ẹ. ẹ sà ẹni sọ mi sà ebi tó torí bọ́ ẹni tó torí ọlọ́ ẹni tó torí ọlọ́. do kí ló dé tó ṣe ń tàn mí tó ń gbowó lọ́wọ́ mo ṣe pé mo bọ̀wọ̀ lọ́wọ́ rẹ̀ àtijọ́ àti mu ni mo ń tà láti wá káàkiri ẹjọ́ ẹ máa bí. àtijọ́ àti mu ló ṣe ń dá mi láàmú pẹ̀lú àwọn officers mi. ló fi scam officer bí lọ. ẹ máa bínú prank ni ibo tó ó gan wrong. kí ni information tó ní nípa ní kura. ẹ̀wọ̀ ẹ jẹ́ kí n jẹ́wọ́ máa confess. mi ò mọ̀ ní kura rí o in fact mi ò ní anything about àwọn ìkura àtijọ́ àti òun like I said earlier òun ló ti mí sí mo dẹ̀ wò pé kí n prank yín but mi mọ̀ kó máa gán wrong mi mọ̀ anything nípa àníkúrá. o ò máa ní kúrá rí tí ibi olùtọ́ gbogbo wrong information tó ń fún wa. mo fẹ́ prank yín actually kò tó ṣẹlẹ̀ nípa ẹ̀ ṣe rí ọmọ tó ń ṣí géètì yín lọ ṣí géètì yín bọ̀ ẹ́ is a very close friend to me and then èmi àti hood kankan náà láti wa same hood. ok torí pé a jọ ń gbé ládùúgbò kan náà ló ṣe decide nǹkan tó ṣe ìyá mi all right number one gbogbo owó tó gbà lọ́wọ́ mi ló máa dá padà times ten. Ah, definitely. kí ni bàbá. number two ẹ lọ lọ́ọ̀kẹ́ ọ ah. kó lo three months. yẹ lẹ́yìn lẹ́ta. bẹ́ẹ̀ ni irú àwọn èèyàn bíi ti ẹni ìdáyàn hàn because if care is not taken product àníkúrò ló máa padà jẹ. ẹ ṣe wo bí ṣé ní yorùbá tí mo ń sọ yín gan mo ń fọ sí ẹni mo ò relate pẹ̀lú yorùbá rárá ẹ ajẹ́ pé ajẹ́ pé ìyanu ni ni ẹni gbà yẹn ìyanu ni ni. gbọ́dọ̀ gbọ́dọ̀ gbọ́dọ̀ gbọ́dọ̀. idiot. impossible. nǹkan tí mo ti pọ̀ pọ̀ lálẹ́ lásán pọ̀ gan. aláyé wà ó ń yàwèrè ni ó ń tẹ páàdì ẹ̀ gan ni ọmọ honorable ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ta ni ẹ. èmi mo ṣe é. Ah. o fẹ́ kàn display fún NBA. bí àbí. Ah. nayo mate. sẹ́gbẹ̀ẹ́. mi à ní kúrá ni mo ní kọ pé ẹ wá lọmọ tó tẹ̀lé ẹ ṣe balancius. ta ju ọmọ. sọdí pé kò ṣẹgbẹ́ báyìí. èmi tí mo ti bẹ́sì jẹ́ bẹ́sì mo bẹ́sì jókòó everywhere lẹ́kùjọ́kọ̀ mákọ̀ akíjọ́kọ̀ anikurago máa ní fọ́nrọ́. Excellency ẹ pẹ̀lẹ́ sá ọlọ́run ní jẹ́ ká rírú ẹ ṣe kí la fẹ́ ṣe kò sí kí la fẹ́ bọ́ lọ́nfà nothing. ah lágbára o dáàdì wa ẹ̀yin ni kẹ́ bá mọ́mì sọ̀rọ̀ kọ́ má ronú rárá. bẹ́ẹ̀ sì ni sí ẹ jọ ṣé bá ṣe máa máa wo ọ̀gbẹ́ni Aníkúrò Àìlélé tá lè máa bà gbogbo nǹkan jẹ́ òun ní lànà òun nílé òun ní lójoojúmọ́ kírakíra ti ń pọ̀ jù. ẹni tá a lè mú Ọlọ́run la máa ń falé lọ́wọ́ ah, bẹ́ẹ̀ ni. Oh àníkúra èmi ò mọjà tí mo ra lọ́wọ́ ẹ̀ tí mi ò sanwó ìmọ̀jà tí mo ra lọ́wọ́ àníkúra tí mo rẹ̀ sanwó. Ah. mọ́mi ọlọ́run àṣẹmọ àní rẹ̀ mọ́ lágbára ọlọ́run. <laughs> àbádìẹ sábà lórí ẹyẹ yín òjò òsì ń lé ọmọ adìẹ dàgbà kí ló dé mo mọ̀ rí ọ bàbá rẹ rán ọ sí mi. torí ọ̀rọ̀ wọn náà ni mo ṣe wá sá. ẹ ẹ mo ń gbọ́ mo ń gbọ́. dáàdi ti kú sá. Ah! ẹ ẹ ǹgbọ́ bẹ́ẹ̀ yóò kú ṣe kí ni. wọ́n ti papòdà. Ah! ikú mọ̀ níkà o kí kí ni bẹ́ẹ̀ yóò òjò sọ fún mi pé bẹ́ẹ̀ yóò ti lọ nítòótọ́. dáre ti papòdà. kí ni mo bẹ́ẹ̀ kí ni dákun ṣàlàyé fún mi kí ló lè pa ọ̀rẹ́ mi báwọn ọ̀sà rẹ̀ ni àbí àbọ̀kàsùn kò jí mọ́ kò yé mi. orí òfò dáadé bẹ́ẹ̀ lè kí ló wá gbẹ̀mí ẹ̀ ọ̀rẹ́ ni kí ló gbẹ̀mí ọ̀rẹ́ ni. wọ́n gbọ́ ìròyìn kan lórí rédíò nípa adigunjalè kan alukura lórúkọ ẹ̀ àwọn ìjọba dẹ̀ ṣe ìlérí pé ẹni tó bá lè mú alukura hmm. owó ńlá wà táwọn máa fún ẹni yẹn ìdárí náà ti bẹ̀rẹ̀ gbogbo ìgbìyànjú wọn nìyẹn kì í má fọ̀rọ̀ gùn sá hmm. wọn mú mi kú nílé alukura ni. ah ah bẹ́ẹ̀ òkú kù kí ló dé tó ṣe báyìí kí ló dé tí bẹ́ẹ̀ òkú ṣe báyìí. ó ti padà kú. ọlọ́kojú adigunjalè ohun mi kú lílé aníkúrò ọ̀hún. ẹ̀gbọ́n náà aníkúrò ajẹ́ bí èèyàn àbálùdàn ni. ìró adigunjalè tí ì bá jẹ́ gbogbo rẹ̀ ti ń kábì ó ti ń káwùsà ó ti débi odi ẹ̀yìn ó ṣeéṣe kọ́wọ́ rẹ̀ ó fàyà pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ ah! bẹ́ẹ̀ yóò ọ̀rẹ́ ìmùlẹ̀ kan ṣoṣo tí mo ní ó sọ dẹni àná à ah! à ah! nígbà ilé tó mọ ẹni nínú ẹni lẹ́tọ̀ọ́ mọ̀yàn ní èèyàn èmi ọdẹ yín ká ìrangún ní ìjẹbọ ìran àkàlà níjòkó ìran bàbá ẹ̀mí ọdẹ yínká ewé làjà egbò làwà àtẹwé àtẹgbò tá a bá já tá a bá dòpọ̀ tí ọba jẹ́ àdánù àtọ̀gùn mi sà ojo mọ̀rẹ́lẹ́ mọ̀rẹ́lẹ́ mọ̀rẹ́lẹ́ mọ̀rẹ́lẹ́ bẹ́ẹ̀ yóò kú bẹ́ẹ̀ yóò kú lọ náà nù. wájú. àlàyé kí ló ṣẹlẹ̀. àwọn ọlọ́pàá yìí ò gbọ́ràn bí mo ṣe ń gé wọn lọ́wọ́ lọ́nbọ̀rúkà. irọ́ ni o. àgbọ̀nrín wọn ti ń satira olúbi wọn ti ń ṣàyájọ́. ẹ̀yin dán. bọ́ọ̀sì ẹ wọnú mọ́tò kẹ́ máa lọ́ntì. baba wetin dey happen na mo n follow you go do wetin you wan do now baba why e you be like. nítorí ká yàgò wọn no time. o ṣe yí baba ẹ jẹ ká wéṣà ọ eléyìí tọmọkọ bá kú kíyà ẹbí mi tọmọ kọ bá kú mi bàbá. àníkúrà náà you know as e dey sup now. mo ní kẹ wọnú mọ́tò kẹ máa lọ igbá tó bá tó gbá nìkan ló lè jọba gbọ́ mi kọ̀ọ̀kan tó bá tó kọ̀ọ̀kan nìkan ṣó ló lè jẹ balẹ̀ odò mo ní kẹ wọnú mọ́tò kẹ máa lọ. o ti yẹn ẹ ká lọ dé aná sílẹ̀ ní ọ̀nà ẹ ó yà àyùbá àyùbá lọ́wọ́ yọ ẹ̀. àníkúrà. Ah, òkú àṣẹ̀dá òkú àṣẹ̀dá òkú àṣẹ̀dá òkú àṣẹ̀dá orúkọ tá a pẹ̀sẹ̀ kí bí ó panijẹ kó panijẹ bí ó sì panijẹ kó yẹ dùn mọ̀wúrú mọ̀wúrú mọ́ni mọ́ èmi aníkúrábà lè jàgùdà èmi ọmọ jẹ́kíjẹ ni ọmọ jẹniyàn jẹ́kí. You move, I gun you down. Drop your weapon. You move, I gun you down. Kí ló dé tẹ̀yìn ya aláìgbọràn náà? Ọmọ mi ẹ̀ wá, ọmọ ẹsẹ̀ mi ẹ̀ wá. Adé àfújà gidi tó lọ̀rẹ́ gbàgbára lọ́wọ́ ògùn ọmọ oníjọ́ òle. Ìjàgbá lónìí o, ìjàgbá rẹ̀, ẹ̀fọ́ àti èdè ẹrú olúfẹ́ ni wọ́n ó yá ilẹ̀ pẹ̀pẹ̀ ilẹ̀ gbogbo yẹn jókòó sílẹ̀ lẹ̀. kí ló dé tẹ joyè létí kunkun. ìrangún ní jẹbọ ìran kalájòkú. ọmọ ta ni wọ́n ń ṣe. ìran bàbá mi ọdẹ ní ṣe ọdẹ nìran bàbá mi ṣe èmi ọdẹ yín ká wo ọjọ́ tó jẹ ọ̀rọ̀ àtọjúbájú ti kojú ọjọ́ náà lẹ wojú bàjẹ́ o ọjọ́ tí lágìrì bá fojú kọyà mọ̀ pé ọjọ́ náà ní datẹnu rẹ̀ lẹ̀ ọ̀gbẹ̀rì lásánlásán làwọn eléyìí bẹ́ẹ̀ ni pátá akọ ọ̀gbẹ̀rì kò sẹ́ni tí ó pọ̀ máa wo bẹ́ẹ̀ àníkúrà o àníkúrà o ó di gbére fún ọ lónìí o sì lórí làlàyé mọ́. èmi á ní kúra balẹ̀ jàgùdà èmi ọmọ jẹ́kì jẹ̀nìyàn èmi ọmọ jẹ̀nìyàn jẹ́kì èmi ọmọ kẹ́ nígbó kẹ́rù ó báragbó èmi ọmọ mm. kẹ́ lọ́dọ̀ kẹ́rù ó bolú ọ̀dọ̀ anikura mm. domi lónìí ọ̀tá mi ẹ̀ dínà mm. anikura mo di yọ ọ̀tá mi ẹ̀ dẹ́kọ̀ ló. ewọ anikura o anikura o. o lójú inú. mo fẹ́ kó fi gilugi ni. o lójú inú. mo fẹ́ kó fi gilugi kó gbọ́n tí kì í sọ fọ́pẹ́ndọ́pẹ́ ẹ̀kọ́ gbọ́ndọ́pọ̀ bí ọ̀lẹ́dẹ̀. o lójú inú. mo ní kó o mú àwọn pélébé kó o fi dọ́gba àsàngó kó o gbọ́n tó lùkọ̀ sọ àrègùjà yóò fi ọdẹ lára. èmi làbẹ́ dẹ́wọ̀ ọbẹ̀ dojú ìfẹ́ kọ ní èmi ọmọ ògún ni mí wò mí kó tó mi wò ògún ni mí ọmọ ògún lákàáyọ̀ sí mẹ́lẹ̀ olómi lébẹ̀jẹ̀wẹ̀ bàtọ́ lẹ́bi mọ̀ kí mà bọ́ra ògún òní tí ò fẹ́ mi ṣe mo ti bókun mu lẹ̀ mo ti bókun mu lẹ̀ wo anikura tapatẹsẹ ńlá ń wọgbá tọmọdé bá sì tọwọ́ rẹ̀ bọ́ táwọn àgbàdo bá sì tọwọ́ wọn bọ́ èmi ni mo sọ bẹ́ẹ̀ fọ zóònì ni kò ní dọ̀la nítorí kájà ó dúró kẹ́kọ̀ọ́ ò dúró káwá múrú ẹ̀kùn ká ìlàjà lọ́wọ́ ọ̀rọ̀ tí ó tà ó ní ó ní ó ní ó ní ó yà yẹn dìde ẹ dìde ó ní ó dìde ó ẹrù wa dìde o koríko dìde ẹrù wa dìde koríko dìde ẹrù wa dìde koríko dìde ẹrù wa dìde. anikura ọta bí ọtọ. anikura o mo sọ fún ọmọ ní ọjọ́ ọjọ́ kan bẹ tí mo gbẹran tọ́fẹ̀lì ó gbẹran tíyàwó lọ́ta tí ò ní jẹ́ ń bẹ̀ mo sọ bẹ́ẹ̀ fún ọ. mo sọ bẹ́ẹ̀ fún ọ. ẹyẹ tó bà lórí igi tí òkè hmm. ẹ̀yìn ọ̀rọ̀ ló rò pẹ́yọpẹ́ tó fi ní kọ́dà òun sí torí ẹ̀ mọ̀ lánìí. níwọ. níwọ. ó yá ẹ̀yin ọlọ́pàá ẹ̀ mú kò tí ì kú ẹ̀ kò tí ì kú. Anikura ooo, Anikura Anikura ooo. Congratulations, it's a very big congratulations. Ó tiẹ̀ gbọ́dọ̀ jẹ́ congratulations fún wa. Ṣé ẹ̀yin mọ iye wàhálà tí mo ṣe ni? Mo dààmú gan lọ́sàn-án lóru tí mi ní lè sùn lórí ọ̀rọ̀ anukura yìí ojú mi rí gan wàhálà mi ò gbọdọ̀ já lórí asán. wàhálà wo gbogbo aláwọ̀ kí bàbá ló ṣe. bàbá ṣé ẹ̀yin mọ̀ bí bàbá ṣe débẹ̀ yẹn. bàbá tó jẹ́ pé ó wá fúnra ẹ̀ ni bàbá wá fúnra ẹ̀ bẹ́ẹ̀ yẹn ni ṣùgbọ́n gbogbo aláwọ̀ ni. bàbá kan dédé wá fúnra ẹ̀ ni ṣé mo research tèmi ṣe kí n tó invent bàbá tó fi débẹ̀ yẹn. kò lè yé anyway anyway ká ṣáà máa dúpẹ́ náà ká máa dúpẹ́ fọlọ́. àti bàbá wá fúnra ẹ̀ àti research tẹ́yìn ṣe eh. ah, àṣà ti máa ní kóra ọpẹ́ ìfọlọ it's a big congratulation ọpẹ́ ìfọlọ very big congratulation. àṣírò àṣírò àṣírò àṣírò àṣírò. nǹkan kan tó ń bá fún mi ṣe ni pé kọ́ máa lọ fún ní life imprisonment. Ah, ah. life imprisonment báwo notorious criminal abẹ́yẹn dead by hanging ní ikú lè rẹ̀ṣẹ̀. wọ́n yẹ tó ń padà sẹ́yìn ó ti kú ọ̀rẹ́ dì í má padà sẹ́yìn ó ti kú. <laughs> irọ́ kò tiẹ̀ sí nǹkan kan ikú lè rẹ̀ṣẹ̀ ó ti yé àwọn criminals bẹ́ẹ̀ yẹn wọ́n ń pa wọ́n ni. it calls for celebration. a lot of celebrations. why not now let's go. mo kí gbogbo ẹ̀yin agbẹjọ́rò tí ẹ wà nínú ilé ẹjọ́ yìí pé ẹ kú àtótónu látàárọ̀ mo kí ẹ̀yin ọlọ́pàá fún iṣẹ́ takuntakun yín ìwọ ọ̀gbẹ́ni Animashaun Ọláìyá tí ó sọ ara rẹ̀ di aníkúrá baálẹ̀ jaguda ìwọ tí ó yẹ kí o wá iṣẹ́ gidi ṣe láti wúlò fún ìlú àti ẹbí rẹ̀ o wá sọ ara rẹ̀ di ìgárá ọlọ́ṣà apààyàn sínú ìlú mo fẹ́ kó o mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ rẹ kò ní lọ láì jìyà bó tiẹ̀ jẹ́ pé àwọn ẹlẹgbẹ́ rẹ tó kù wọ́n ti na pápá bora tí ọwọ́ àwọn ọlọ́pàá àwọn agbófinró tí ò tí ì tẹ̀ wọ́n ṣùgbọ́n mo mọ̀ pé bó pẹ́ bóyá ọ̀gọ́mọ̀ yóò padà dìgbágó ṣùgbọ́n a ó kọ́kọ́ fi ìwọ jófin náà ìdájọ́ mi rèé. ẹ wọ òrìṣà èmi kọ́ máa fi jófin nítorí pé èmi kọ́ lẹ lẹ́sẹ̀ Ọdẹ́yìnká tó mú mi ṣẹrù kó tó mi mú ni ta ló tó bẹ́ẹ̀ tí ó fi dàpà gbé ta lẹni tó tó tó fẹ́ fi kóńdó pa lába èmi adékúrà ọmọ ní púpọ̀ oògùn èmi ọmọ ní púpọ̀ oògùn èmi adékúrà ọmọ kéde mo kẹrù ọba gbọ́ èmi adékúrà ọmọ kẹlọ́dọ̀ kẹrù ọbọdọ̀. Will you keep quiet? Ada kókókókó là gbóhùn agogo ẹnìkan kì í pohùn agogo lẹ́nu jókòó síbẹ̀ níbo lo rò pọ̀ ń lọ. owó tí mo fẹ́ kí ọdẹ yìí ká gbà òun ló ti gbà yẹn torí kó lè bá mi fi tọ́jú àbúrò mi torí àbúrò mi ti di ọmọ kò sí létí kankan gbọ́dọ̀ ṣe. ọmọ lásán. <laughs> kí ló tún fọ ọ̀rọ̀ mi tí mo ní kí n wá yọ̀ fọ ọ sáà ń gbóhùn mi ní kíkankíkan sórí owó tíjọba sì lè pé àwọn ọ̀fẹ́ ní bàbá àwọn rí a ní kúrámú owó ti wọlé ni mo ní kí n wá yọ̀ fọ ọmọ tó bọ lórí ẹkún ọ̀rọ̀ wa ò sunkún mọ́. bàbá kí ni. tí o bá nídìí ìṣẹ́jú ìdédéṣẹ́ èèyàn ló kẹ́sìn níkà ẹ̀sìn lóró láti lẹ̀. náà ó sì nǹkan tó ń tọ́ láti ṣe sí láti fi èèyàn kan rọ́pò jíde. Ah! rọ́pò ẹ̀. òkú làwọn tẹ́ fi hàn wá ọlọ́pàá. ẹ wọ́n ti kú. Ah, ah, wọ́n ti kú mi báwo kí ló ń tẹ́ fi pa wọ́n kí lè pa wọ́n fún. wọ́n make attempt láti escape torí ẹ̀ la fi pa wọ́n. ọlọ́pàá tí wọ́n bá make attempt láti sá lọ ibi ẹsẹ̀ wọn lẹ́tọ̀ọ́ yẹ kẹ́ ẹ ti yìnbọn mọ́ wọn. ibi tí ìbọn ti bà wọ́n nìyẹn sá. ìyá ẹ padà jẹ́ wá gbé kí ló fẹ́ fòkú ṣe. ọlọ́pàá kí ló fẹ́ fi wọ́n ṣe báyìí kí ni tá a fẹ́ fi wọ́n ṣe. kí ni tá a fẹ́ fi wọ́n ṣe ẹ máa kó ọ máa kó ọ lọ sí mọ́ṣúárì rẹ you guys park. kílẹ̀ ọjọ́ kejì tó mọ́ wọ́n ti fi mí rọ́pò ọmọ bọ́lá jókòó ọmọ bọ́lá jókòó tó ń bayé jẹ́ káàkiri tó ń fi tipátipá báwọn èèyàn lò pọ̀ hmm. àmọ́ adániwáyé tí ò fẹ́ kí ìyàwó jẹ mẹ̀kúnnù gbé òun ló jẹ́ kí n padà wá sáyé tí mo ṣe wá tí mo wá gbẹ̀san. ọjọ́ tani kúra ti ń jalè ǹjẹ́ mo ja mẹ̀kúnnù kankan ló lè rí ọjọ́ tani kúra ti ń ṣòro ṣe mo ṣòro ṣé bí àwọn yìí náà ni mò ń ṣòro wọn ẹ̀yin dàda ń dị ọlọ́pàá ẹ lérò pé ẹ̀yin lè mú mi ni là gbóhùn ẹnìkan kì í lẹ́nu èmi kúra ní ní púpọ̀ èmi ọmọ ké nígbọ́ kẹrù ó bágbó èmi ọmọ ké lọ́dọ̀ kẹrù ó bọ̀dọ̀ ẹ má fi bí mi ẹ má fi bí mi ẹnìkan kì í fọ̀rọ̀ ànábòkú tó bá kù tàbá ní ká má alájẹmọ lórí ewé alájẹmọ wá dé wọn máa bí wé lọ tàbá ní ká má rọ gidigba lálẹ́ odò àrọ gidigba wọn dòdò wọn máa bọ́dọ̀ sàn tàbá wa ní ká mọ ọmọ láàrin ìlú ọmọ lọ́tọ̀ borí wọn máa dún bí wọ́ọ́. gbéná jẹ gbéná mi gbéná kárí. mo dàbí ṣọpọnà mo dàbí ṣọpọnà. wọ́ wọ́. àníkúrá o àníkúrá o. níbo lọ́dọ̀ ta ni ẹ. èmi tí mo ti gbèsè jẹ gbèsè gbèsè jókòó everywhere níbi jókòó. mú mú mú mú dẹ. báwo a kì í jókòó àníkúrá fún wa ní fọ́ọ̀rọ̀. stop it you are under arrest honorable. you are under arrest surrender yourself sir. anigura eh. kò sí ẹni pé dada. anigura kò ọ̀sẹ́ni tí ó rèé ó ṣe tí ò ní barajẹ́ náà mọ́ ó mú mọ́ra náà ni ó mú mọ́ra ni ẹ̀yìn lágbára ọlọ́run nǹkan aburú ní sí ọ ọlọ́run ó dò tí ọ àwọn tó láyé wọn ó dò tí ọ ẹ̀yìn lóòótọ́ àwọn àgbàlagbà ní ńṣe bí ìyá òní jọyà ńṣe bí bàbá òní jọ bàbá àmọ́ èyí ṣèlérí fún ọ níwájú ọlọ́run tọ́dáyé tọ́dọ̀run àti níwájú èèyàn wípé èmi ò dùn ó fún ọ bíi bàbá lójú ayé mi ibi kankan ò sì ní sí ọ èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ ọmọ lásán ọkàn rẹ balẹ̀ ọkàn rẹ balẹ̀ má fún kún mọ́ má sùn kún má sọkún má sọkún anikurahu, anikurahu, dákun. àníkúrà o àníkúrà o àníkúrà o àníkúrà o. Gbẹ̀nà jẹ́ make a yama food. Everything must be no jẹ́ pé náà mi gbé náà kárí. Bàbá a yama food. Ọ̀nà mi jọmọ lọ. no jẹ́ jẹ́ pé náà pípé náà kárí. mo dàbí ṣọpọ̀ náà. mo dàbí ṣọpọ̀ náà. wọ́ wọ́. mo ti gbèsè everywhere dèbí jókòó má tọ́ àkì jókòó àníkúrà kò máa